Tinubu ò ní ìkankan ṣe pẹ̀lú ipò ààrẹ. <laughs> mo rẹ́rìn-ín lédè èbó ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ láti kẹ́ ẹ gbọ́rọ̀ yìí ẹ ṣọ́ra pẹ̀lú àwọn tí wọ́n ń pera wọn lójíṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀tàn ti pọ̀ jù bàbá yìí ni Ọlọ́run fi hàn gédégbé gédégbé bí ìgbà tó ń bá ń wo fídíò ní sinimá pé Tinubu ò mọ̀ ní di ààrẹ pé kò ní débẹ̀ <laughs> ó wá dàbí ẹni pé. Pe ṣé àwọn INEC ni wọ́n ń bá ọlọ́run ni wọ́n ń bá alágídí ni àbí ọlọ́run òfin kankan bàbá yìí ẹ dákun ẹ dúrọ̀pù kọ́mẹ̀ntì yín <laughs> torí kò yé èmi mọ́ ṣé INEC lágbára ju ọlọ́run lọ ni torí ọ̀rọ̀ yóò clear àbí pásítọ̀ ò ríran rárá ni ẹ ṣí ẹ fídíò yìí kẹtẹ̀lé péèjì mi ẹ ṣé o. kábíyèsí olódùmarè. ẹ já gbàdúrà tí o tó wà níwájú yìí ká tó dìbò. Ah. kí ni bọ̀ ń kí ni bẹ̀ ń wájú ká tó dìbò. Ah ẹ̀tàn tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ̀tàn. bẹ́ẹ̀ ẹ máa wo ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ kò sí ẹnikẹ́ni nínú wọn tí ó débẹ̀. a gbogbo Yorùbá pátá ṣe é gbọ́ bàbá hmm. ẹ jẹ́ kí gbogbo Yorùbá kí wọ́n múra lóòótọ́ láti gba Yorùbá nation o ṣùgbọ́n ẹ jẹ́ àkọ́kọ́ àlàáfíà Nàìjíríà ná a wà bọ́ sí. torógun bọ̀. bàbá òótọ́ ni mo sọ fún yẹn sà. kí lọ́lọ́run sọ ń pa àwọn Yorùbá Nation àti Sunday Igboho. Baba, mo fẹ́ kẹ́ ẹ là mọ́lẹ̀. Yorùbá Nation hmm. yóò dúró. Ah, bàbá yóò dúró ìtàkùn àgbáyé lẹ́nu wa. ẹ gbọ́ yóò dúró. tó kọ̀nfàmù. àní yóò dúró ṣùgbọ́n bàbá hmm. a mú jàgídíjàgan hmm. dúkù kúò gbogbo ẹ̀ a mú kúrò ọba ó finú konú pẹ̀lú ìjòyè ìjòyè ó finú konú pẹ̀lú àdúgbò bàbá ó ṣú ẹ̀rí níwájú tí a bá tí a bá dà ní àwọn ọ̀run. ẹ wá ń sọ pé ìbò twenty twenty three tí kálukú ti ń náwó sí àmọye búfànù tí ń gbówó wọlé ẹni bò ní wáyé ẹ má ẹ má sọ bá mi sọjí gbangba ta ẹ má sọ bá níwà. ìsọjí gbangba ni mò ń ṣe yìí ìsọjí gbangba àta orí fẹ́fẹ́ ni mò ń ṣe yìí àwọn akẹ́kọ̀ọ́ lajọ wọn pásítọ̀ ni wọ́n di kóòtù wọ́n lọ síbi fọ́tì wọ́n gbàdúrà kóòtù ìbànújẹ́ kí Tinubu débẹ̀ sí mo sọ fún yín last time pé kò lè débẹ̀ ibi kò tí ì yá bẹ́ẹ̀ ni ẹ̀ la wà yé bẹ́ẹ̀ ni mo wà yìí ṣẹ́rí Tinubu kọ́ ló bàbá sọ̀rọ̀ Tinubu Tinubu ò ní ìkankan ṣe pẹ̀lú ipò ààrẹ. kábíyèsí olódùmarè kò ní ìkankan ṣe pẹ̀lú ipò ààrẹ. èrò ẹ̀ ni pé pẹ̀lú gbogbo akitiyan wọn lórílẹ̀ orílẹ̀ Nàìjíríà hmm. pé bóyá wọ́n lè fi compensate wọn wọ́n dẹ̀ promise ẹ̀ on nothing nothing ni. bàbá àwọn àsọtẹ́lẹ̀ yín tẹ́ ti sọ sẹ́yìn tó ti sọ ẹjẹ́ agbọ́ bíi méjì mẹ́ta ń bẹ̀. mk wabiola hmm. nígbà tí wọ́n ń do ipò president. ààrẹ. mo ní yóò wọlé. ẹni yóò wọlé. bẹ́ẹ̀ ni sà. Mhm. mo ní ṣùgbọ́n o mi ò rí kó ṣe ìjọba yìí. ní wọ́n rí à àwọn yẹn sọ pé à ó máa ṣe. èyí àti àwọlé tí ò ní ṣèjọba. ìgbà tó wá wọlé tó bàbá nǹkan kan á ṣẹlẹ̀ bó ṣe wọlé bó ṣe ní ọtí àrẹ́sì ẹ o. Eh, mo láyé èèyàn mo ní mo rí nǹkan kan kí ni mo ní mo rí rí mo ní mo rí aláǹtakùn níwájú MKO aláǹtakùn níwájú ọ̀gá ògo jùlọ mo wà níwájú ẹlẹ́dàá gbogbo àwọn ènìyàn gbogbo àwọn ẹni àmì òró tòótọ́ bíi mi mo fi ń ṣẹ̀rí mo ní mo rí aláǹtakùn mo ní tàn bá tètè já aláǹtakùn yìí kí ni mo ní yọ̀dà. kí wọ́n jọ̀wọ́ aláǹtakùn. ẹ o mo ní yóò dirin. yóò dirin. wọ́n ní kò á ní ṣe é gé aláǹtakùn ṣe é ṣe kí ni báyìí ó ṣe é já o hmm. Hmm. ó dàbí àwàdà ń gbà náà ní agbára ọlọ́run ète búburú tí ọ̀tá ní lórí orílẹ̀-èdè nàìjíríà hmm. yóò dasán ẹ jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè bàbá ṣé arógun tí mo rí tó ń bọ̀ yìí bàbá ẹ wá gbọ́ gbègédeke lórí ẹ̀ kì í ṣogun tí ó borí nàìjíríà ṣùgbọ́n àfẹ́kọ̀jà torí ẹ̀mí tó bá ṣòfò ní padà wá mọ́ hmm. ẹ gbàdúrà fún nàìjíríà mo ké o dùgbẹ̀dùgbẹ̀ mi ò ní kó mọ̀ já tó bá já kó já lórí àwọn tó pètè rẹ̀ hmm. kó mọ̀ já lérí àwọn tí ọmọ kankan tí ọ lọ́wọ́ lẹ́sẹ̀ nínú wàhálà nàìjíríà. kábíyèsí ọlọ́run.